ẹsẹ̀ ìkẹrìnlá títí dé ìkejìdínlọ́gbọ̀n ó kà báyìí. èyí ni ohun tí olúwa wí olùràpadà rẹ ẹni mímọ́ ti ísírẹ́lì nítorí rẹ èmi yóò ránṣẹ́ sí bábélì láti mú ọ sọ̀kalẹ̀ wá gẹ́gẹ́ bí ìsáǹsá gbogbo ará bábélì nínú ọkọ̀ ojú omi nínú èyí tí wọ́n fi ń ṣe ìgbéraga èmi ni olúwa ẹni mímọ́ rẹ ẹlẹ́dàá israẹli ọba rẹ èyí ni ohun tí olúwa wí ẹni náà tí ó la ọ̀nà nínú òkun ipa ọ̀nà láàrin alagbalúgbú omi ẹni tí ó wọ́ àwọn kẹ̀kẹ́ àti ẹṣin jáde àwọn jagunjagun àti ohun ìjà papọ̀ wọ́n sì sùn síbẹ̀ láìní lè dìde mọ́ wọ́n kú pira bí òwú fìtílà gbàgbé àwọn ohun àtẹ̀yìnwá má ṣe gbé nínú ohun àtijọ́. Wò ó, èmi ń ṣe ohun titun. Nísinsìnyí, ó ti yọ sókè, àbí o kò rí bí? Èmi ń ṣe ọ̀nà kan nínú aṣálẹ̀ àti odò nínú ilẹ̀ ṣíṣá. Àwọn ọ̀nà ẹranko bọ̀wọ̀ fún mi, àwọn ajáko àti àwọn òwìwí, nítorí pé mo pèsè omi nínú aṣálẹ̀ àti odò nínú ilẹ̀ ṣíṣá láti fi ohun mímu fún àwọn ènìyàn mi, àyànfẹ́ mi, àwọn ènìyàn tí mo dá fún ara mi, kí wọn kí ó lè kéde ìyìn mi. Síbẹ̀síbẹ̀, ìwọ kò tíì ké pè mí, ìwọ Jakọbu, àárẹ̀ kò tíì mú ọ nítorí mi, ìwọ Israẹli. Ìwọ kò tíì mú àgùntàn wá fún mi fún ẹbọ sísun, tàbí kí o bọ̀wọ̀ fún mi pẹ̀lú ẹbọ rẹ èmi kò tí wàhálà rẹ pẹ̀lú ọrẹ ìyẹ̀fun tàbí kí n dààmú rẹ pẹ̀lú ìbéèrè fún tùràrí. Ìwọ kò tí ra kálámùsì olóòórùn dídùn fún mi tàbí kí o da ọ̀rá ẹbọ rẹ bò mí. Ṣùgbọ́n ẹ ti wàhálà mi pẹ̀lú ẹ̀ṣẹ̀ yín, ẹ sì ti dààmú mi pẹ̀lú àìṣedéédé yín. Èmi, àní èmi, èmi ni ẹni tí ó wẹ àwọn àìṣedéédé rẹ nù nítorí èmi fún ara mi tí n kò sì rántí àwọn ẹ̀ṣẹ̀ rẹ mọ́ bójú wo ẹ̀yìn rẹ fún mi jẹ́ kí a jọ ṣe àríyànjiyàn ọ̀rọ̀ náà papọ̀ ro ẹjọ́ láti fi hàn pé o kò lẹ́ṣẹ̀ lọ́rùn bàbá yín àkọ́kọ́ dẹ́ṣẹ̀ àwọn agbẹnusọ yín ṣọ̀tẹ̀ sí mi nítorí náà èmi ti sọ àwọn olórí ibi mímọ́ náà di àìmọ́ bẹ́ẹ̀ ni èmi ti fi Jákọ́bù fún ègún àti Israẹli fún ẹ̀gàn. Èmi yóò ṣe ohun titun kan. Ọlọ́run wa ni Ọba Jídárà, alárààgbàyídá. Pẹ̀lú gbogbo ìwà tí àwọn ọmọ ènìyàn hù sí Ọlọ́run, síbẹ̀síbẹ̀ Ọlọ́run pinnu láti ṣe ohun titun nínú wọn. Nínú ìrìnàjò àwọn ọmọ Israẹli sí Ilẹ̀ Ìlérí, Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun titun gẹ́gẹ́ bí: líla ọ̀nà láàárín òkun, ìpèsè omi látinú àpáta, máánà láti ọ̀run wá, ẹyẹ àparò yanturu, ìṣẹ́gun lórí àwọn ọ̀tá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ Ọlọ́run, Ọlọ́run ṣetán láti ṣe ohun tuntun nínú ayé wa. Ọlọ́run ṣetán láti fi ayé wa dá bírà rere níwọ̀n ìgbà tí a bá ti yọ̀ǹda ayé wa fún un, tí à ń ṣe ìfẹ́ Rẹ̀ nípa ìgbọràn. À ń pè wá sí ìrònúpìwàdà kí Ọlọ́run ba lè ṣe ohun tuntun nínú ayé wa. Àdúrà Fi ọ̀rọ̀ orin yìí gbàdúrà: F'ayé mi dára, f'ayé mi dára rere, Emmanuel jọ̀wọ́ o, f'ayé mi dára rere.